أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على النبي على النبي المصطفى محمد بن عبد الله وعلى آله وصحابه ومن تبع بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wa kí ọlọ́run ọba àlekè ọba alágbára ọba tó jásí pé gbogbo mímọ̀ ọ̀dọ̀ rẹ̀ gbogbo òye pátápátá tiẹ̀ ni gbogbo ọgbọ́n tiẹ̀ ni àwa ọlọ́gbọ́n alágbára kan àfòun náà ọba tó mú wa hmm, ti àwọn àwọn alájọsán ṣe báwí ò ní tán àwẹ̀ ń tán ojú tá à ń jọsán àwẹ̀ ti ń tán lọ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ torí tí èèyàn bá ti ń gba mẹ́rin tá à ń gba márùn kù nú ẹ̀ wàláì àwẹ̀ ń tán lọ náà nù ni ìgbà tó bá yára màkìrà kú parẹ́ mọ́ ọdún yìí ọ̀rọ̀ mọ́sàájú sojú ẹ̀mí gbogbo wa. eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò ètò yín láàárọ̀ yìí Ramadan Kareem ètò alálùbáríkà tí gbogbo kálukú máa ń gbádùn tí wọ́n máa tan tẹlifíṣàn àwọn nítorí ẹ̀ wípé ẹ̀ tán sórísun afẹ́ pàdé ọmọ wa Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà ọwọ́ àdúrà yìí náà lọ kalẹ̀ gùdẹ̀ sórí ètò láàárọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ètò tààrọ̀ yìí ló sì ní gbẹ́ngbẹ́ nú torí pé àgbọ̀dọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn olóore àwọn tí wọ́n ṣe wá lóore tí wọ́n jẹ́ kéètò tọdún yìí ó ṣeé ṣe bàbá wa Dr. Ahmad Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Group of Companies ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ ẹ̀ tí wọ́n kalẹ̀ sí number thirty three Victoria Rubieke Street Lekki phase one bàbá náà ti wà pẹ̀lú wa látọ̀dún tó pẹ́ hmm. lọ́dọọdún ni bàbá náà máa kàn sí wa wọ́n gbowó kalẹ̀ àwọn àfáà tá à ń gbé wá wọ́n á ṣètò òórùn pípé ìgbẹ́ náà ni bàbá yìí ṣe lọ́dún yìí náà wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ọlọ́mọsàbà dúró tì wọ́n iléeṣẹ́ wọn náà ọlọ́mọjọ bàjẹ́ wọ́n jàbúrò ṣe wọ́n. àti afamok travels and tours limited afamok tours and travels limited àwọn náà tún ṣe bẹbẹ fún wa lọ́dún yìí ẹ̀rí àwọn náà wọ́n gbé ètò kalẹ̀ wípé wọ́n máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hajj tí àwọn ń kó àwọn èèyàn lọ ẹni tó bá fẹ́ lọ umra àti hajj ilé iṣẹ́ afamok àwọn ní kẹ́ gbìyànjú kẹ́ ẹ bá lọ pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá o màá máa padà sọ tẹlifóònù nọ́mbà tẹ́lẹ̀ pé afamok sì fẹ́yìn tẹ́ bá fẹ́ lọ sí umra tàbí hajj. àwa tún kí bàbá màmá wa alhaja wa khadija ti damorish aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ìtajà damorish tọkàrẹsì nọ́mbà thirty one balogun street ní mọ́sálásí alhaja ní agége a kí wọn púpọ̀ àwọn náà kẹ́bùn bàtà yìí fún wa rẹpẹtẹ bí wọ́n ti kó fún wa lọ́dọọdún nìyẹn ọlọ́run mọ́sàbà dúró tìyàwó náà lọ́jọ́ wọn mọ̀ padà sí ibú alájà kìláni tí wọ́n ní iléeṣẹ́ perfect days fabrics tọ́kàlá sí nọ́mbà c four c ninety four new alade market ní ìkẹjà àwọn náà kẹ́bùn fún wa rẹpẹtẹ gèlè ní fìlà ní àtàwọn aṣọ wọn kò fún wa ọlọ́run bá wa dúró tì yín kọ́dà ìyá náà tó faṣọ ọdún kò fi sí wa kọ́lọ̀ mọ́sà bá wa pẹ̀lú yín lọ́wọ́ ní jẹ́ àmọ̀padà sí wú. kó máa jẹ àwọn àdìsàtà agbolo ajé agbolo ajé àwọn kalẹ̀ sí opposite retail market ní ọgbà wọ́n ní gbogbo táwọn kó fún wa ká máa bá wọn fi tọrọ fọ́kọ̀ àwọn alhaji wa ishaq agboluwaje kọlọmọsà bàwà kẹ kọlọmọsà bàwà gẹ àwọn dolphin food dolphin food oríṣiríṣi oúnjẹ ìran oúnjẹ ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn wọ́n wá parapọ̀ mọ́ iléeṣẹ́ orísun pẹ̀lú àwọn tó ń ṣe power oil danomic àti munch eat gbogbo ẹ̀ ni wọ́n kó wá fún wa rẹpẹtẹ pé ká máa pín fáwọn tó bá jẹ̀bùn wa ọlọ́run ọba àdó tì alájà nàlájà abdullateef ọyáṣípẹ̀ tí wọ́n jẹ́ arósàdé ní central mosque wọ́n ní ká máa fi ṣàdúrà fún alahajà wa sáàmì àti yasipẹ tó jẹ ìyá tó bí àwọn àwọn náà fún wa lẹ́bùn owó kọlọn dàpọ mọta bá kẹyà wa kọlọn bá gbẹ wọn alahajà wa Fatima tó lásán dé ní ìyá tó bí ìyàwó wọn kọlọn bá kẹ àwọn náà kọlọn bá gẹ wọn kọlọn bá ṣètò ìsinmi fún wọn. àwọn ìjọ Dalfat Dalfat Dairatu Latfiya Fifidati Tijaniya tí wọ́n kalẹ̀ sí Sheikh imam abdul latif animasa àwọn ẹ̀sìn ní òbí wa ọlọ́run dákúmọ́ kanjú pa àbá náà fún wa lọ́mọ́sà jẹ́kẹ́mi wọn ó gùn lọ́ máa ṣe dáadáa fún wọn. ìjọ Dahiratu Lutfiyya Lutfiyya náà ọlọ́run níjọ́ bàjẹ́ kò níjọ́ dàrú. amira àwọn asálímà adébọ̀wálé tó ń líle ṣe fèrè sísẹ́mi block industry ẹ̀ àkí wọn púpọ̀ àwọn náà ṣe dáadáa fún wa. ọlọ́mọ́sà bá dó tì yín ọlọ́run bá wà pẹ̀lú yín. mo fásitì pé náà dúpẹ́ lọ́wọ́ alhaja wa Rizqat Ibrahim àwọn náà gbé irun pípè fún wa nínú àwọn tí wọ́n fi ràn wá lọ́wọ́ ní lórí ètò yìí ni gbèrún pípé wọn máa pèrún lórúkọ ọkọ àwọn alhaji abdulgani ibrahim wọn lọ mọsàbà kẹ wọn wọn lọ bá a gẹ wọn kó ṣe kó ń sinmi fún wọn wájú náà kọ sí lọmọsàjọ dẹni tí wọn fi sílẹ̀ ọlọmọjọ ọbàjẹ ọlànàbí lọ́dọ̀ ọlọmọ aláìlá ìlàlá ọlọlá hawla wàlà kúwọta ìlàbílà ilẹ àlìyìlà azim. ní báyìí àlejò mi tá a fẹ́ jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ láàárọ̀ yìí wọ́n ti ká fèèyàn ṣe yẹ̀yẹ́ ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn ká bú ni ká tún yọ sùtì ètè ǹjẹ́ islam faramọ́ tí islam ọba faramọ́ ojú wo ni islam fi wò kí ni ipa tí irú nǹkan bẹ́ẹ̀ ń kó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá báwo ló ṣe lè ba sẹ́yìn jẹ́ sí níwájú ọlọ́run náà ni àáfà wa asheikh abdulkabiri agunlẹyinjú alimintiki àwọn ni wọ́n fẹ́ bá yanjú ẹ̀ láàrin bàbá ẹ kọ́ bá ń sálàmù sáwọn ará rẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ọlọ́run bá wa pẹ̀lú yín, ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. Bàbá ọ̀rọ̀ tí mo sọ, ẹ̀yin náà ti gbọ́. Pé kí ni à ń pè ní àpè ní Ijtinabu Sakhiriya, ìfìyànsí ẹ̀yẹ, Walgiba, ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn, ìdítẹ̀mbẹ̀lẹ̀kún, Wal gbogbo kí ni wọ̀nyí, àwọn iṣẹ́ kan ni tó lágbára púpọ̀ a fẹ́ wá mọ̀ kí là ń pè bẹ́ẹ̀ àti pé kí ni tí kó bá mú mi ní pàtàkì jù ẹni tí ń gbàwẹ̀ tó gbàwẹ̀ látàárọ̀ fẹ́ kó sínú kọ́gbà sàtífíkẹ̀tì àlìjẹ́nnà tó bá nírú àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ kí ni pàtí kí ni àkóbá ti kí ni ẹ̀lẹ́sì fáwẹ̀ wa. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in alhamdulillahi alladhi la tudrikuhu al-uyun. ولا تمثله ثنون ولا يلحق ريب المنون وتاهت في كيفية أصمته العارفون وغير في أصلياته المتفكرون لا يقال أين كان ولا كيف كان ولا متى كان ولا أين يكون ثم الصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم a ọpẹ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìwo ni ọba tí a fi ọpẹ fún ọba tí ọ wà ní ààyè tó wà tójú kan kò rí ọlọ́run ọba náà ọba tí ọ̀sẹ́dá kan tó lè sọ pé bọ́lọ́run ṣe rí rèé ọ̀sẹ́dá kan tó lè ròyìn ẹ̀ ọba tí ò sí ìrònú kan tó lè sọ pé báyìí lọ́lọ́run ọba mi ṣe rí ọlọ́run ọba tó wá fi sọ rẹ̀ sọ wa tá à pé ramadana ń bọ̀ ramadana ń bọ̀ ọlọ́run wa ní ramadana náà ọba wa láyé àkí ọlọ́run ọba náà àwa yẹn ń sẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run orí ajẹ́njẹ́ tán ẹ̀ tí ò ní tán gbà kọ̀ọ̀kan kọ́ máa bá síwájú ẹ̀dá tí ṣe ànábì wa Muhammad àtàwọn aráalé àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ lápapọ̀ ọlọ́mọṣà ìbá wa ṣe àlékún kẹ́ fún gbogbo wa ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ lérí ìbánisọ̀rọ̀ wa tèní ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nípa ìtìnábù sèkìríyà wàlgìbà wàsọ̀nìṣòì ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukurahan bàdà ọdúbíláhi mina ṣayitani rajimi bisimilahi rahmani rahim ya ayo alẹ́dìínà amanu láyé sèkàrù kọ́ mú mi kọ́ mi àzá àyàkùnú xeyíra minihum wala nisa min nisa'in asa an yakunna khayran minhunna wala talmisu anfusakum wala tanabasu bil alqabi bisal ismul fusuq ba'da al iman wa man lam yatub faula ika umun zalimun faula ika umun zalimun baba Abdul Kabir kó tó di pé ẹ tú àyà ni torí pé àyà tẹ fẹ́ tú àyà tó lágbára púpọ̀ ni mo sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tó wà ní tẹlifíṣàn ẹlòmíì ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣe lọ́wọ́ wọn á fẹ́ kẹ́ ẹ lọ kún kálukú wa kí wọ́n á jòkó sí tẹlifíṣàn pé àyà ni wọ́n mọ̀ ti fẹ́ tu o kí wọ́n tó tu kí wọ́n bàa tu lẹ́yìn ṣùgbọ́n ẹja dókè lọ́hùn náà down ẹja lọ sókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀.